السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú ìgbéyàwó nínú ẹ̀sìn Islam ìgbésẹ̀ tó ga ni ojú ọ̀nà eléyìí tó sì pàtàkì púpọ̀ ni nítorí pé látàrí ìgbéyàwó dáadáa máa tara rẹ̀ jáde ilẹ̀kùn àìdá sì máa tì í ó pàtàkì púpọ̀ nínú òfin ọlọ́run kíyàn jẹ́ni tó gbéyàwó kíyàn ó sì jẹ́ni tó lọ sílé ọkọ nítorí pé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ni àwọn ọmọ ṣe jáde àwọn ọmọ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n máa tọ ipasẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ó ṣe sábàbí kí ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kún ọ̀pọ̀ jọjọ tó bá di lọ́la alqiyama torí kó lè bá a fi wá ṣe ìyára kó lè bá a fi wá ṣe fáàrí níwájú gbogbo ọjọ́ yòókù fífẹ́ ni bàbá wa fẹ́ àwọn ìyá wa làwa fi dẹni tó láǹfààní àti bẹ nílé ayé tọ́wọ́ wa kọ̀ láti fẹ́ ìyàwó tí wọn náà bá kọ̀ láti lọ sílé ọkọ kò sí tàbí ṣùgbọ́n ipò tún rọrùn káwọn èèyàn tún máa bí ma tó ń ta ìfẹ́yàwó tó ń ta ìlọ́lé ọkọ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n máa bí báwọn ni wọ́n ti ṣe rí àwọn ọmọ yìí wọ́n máa pè wọ́n ní àwọn ọmọ zina lahum ummahat wala abaa lahum wọ́n níyà ṣùgbọ́n wọn ò ní ní bàbá àwọn èyí tí wọ́n ń pè lọ́mọ àlè islam ò fẹ́ kí ìbàjẹ́ wà kò sì fẹ́ kí aburú kó gbogbo ọlọ́run sì ti máa ń tó fi sí àrùn oníkálukú wa bí ń bẹ lára ọkùnrin ìfẹ́ obìnrin ó sì wà lára obìnrin ìfẹ́ ọkùnrin nítorí kí a lè gbọ́ àwọn bùkátà wa lọ́nà tí ó bá tọ́ lọ́wọ́ bá mu tí ò ní lẹ́sẹ̀ nú lọ́nà bá fi ṣe lẹ́tọ̀ọ́ pé ká máa fẹ́ yàwó anabi wa sallallahu alayhi wa sallam oni wa fi bud'i ahadikum sadaqa nínú kẹ́nìkan nínú yín kó bá yàwó rẹ̀ lò pọ̀ sàrà ni fún o àwọn sàhábà bíi anabi sallallahu alayhi wa sallam léèrè wọ́n ní ayati ahaduna shahwatahu thumma yakunu lahu fiha ajr ǹjẹ́ nìkan nínú wa yọ wá tẹ́fẹ́ ẹnu rẹ̀ nípa ìfẹ́ àti súnmọ́bìnrin tí ń bẹ fún un kó sì súnmọ́bìnrin kó tún gba ládàbí. anabi sallallahu alayhi wa sallam ni ara'aytum law wada'aha fi haram ayakunu alayhi wizr tó bá kí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ obìnrin tí ó lẹ́tọ̀ọ́ sí ṣé yóò jẹ́ ẹ̀ṣẹ̀ fún wọn ní bẹ́ẹ̀ ni anabi ni wakadhalika idha wada'aha fi halal bẹ́ẹ̀ náà ni tó bá ti abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ tọ́tọ́ sí. eléyìí túmọ̀ sí wípé islam ti wa ó pèpè lọ sídìí káfẹ́yàwó ó sì pèpè lọ sídìí kálọ́kọ màá ma fada àbí màá ma mọ́dá kò sáàyè fún nínú ẹ̀sìn islam èèyàn fẹ́yàwó náà ni anabi ni man raghiba an sunnati falaysa minni àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam ní ìgbà tí wọ́n rí àdéhìí yẹn àdéhìí yẹn jẹ́ nǹkan tó ṣe é pé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ ó jẹ́ pé wọ́n ń pépè lọ sí di ike kájẹ ni tí ó máa gbìyànjú láti ṣe àwọn èèyàn lójú kòkòrò ipe kan wọn fẹ́yàwó kí torí pé téèyàn bá kọ̀ láti fẹ́yàwó àbí èèyàn bá kọ̀ láti súnà wa muhammed sallallahu alayhi wa alayhi wa kọ̀ nínú súnà bí ẹni tó gbogbo súnà náà ni ẹnikẹ́ni tó bá kọ̀ súnà sallallahu alayhi wa sallam kò lè ipò tí ẹ̀sìn Islamu tó sí ó ga púpọ̀ islam ó pè ní mithaqan ghalidha ó ní májẹ̀mú ni eléyìí tó nípa àdéhùn ni eléyìí tó gbópa tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin ìjẹ́ tó bá jẹ́ pé májẹ̀mú àti àdéhùn tó gbópa ni kò yẹ kí ọ̀kan nínú àwọn méjèèjì kó da ẹnìkejì rẹ̀ kò sì yẹ kí ọ̀kan nínú àwọn méjèèjì kó sì ètò nínú wọ̀ tí ń bẹ lórí rẹ̀ sí ẹnìkejì rẹ̀ àbí kó tiẹ̀ jàǹbá ẹnìkejì rẹ̀ lórí àdéhùn àti májẹ̀mú yìí báyìí ọlọ́wọ́n bá wa ó ń fún wa nírò nípa pé téèyàn bá ní ìyàwó nílé ìyàwó yìí èèyàn wá fẹ́ má èèyàn fẹ́ kọ̀ sílẹ̀ èèyàn fẹ́ fi ìyàwó mi fi pààrọ̀ rẹ̀ ìyẹn ti wá fún obìnrin yìí ní àwọn ẹrù eléyìí tó ṣe púpọ̀ púpọ̀ ẹrù gold lèèyàn fún ní sọ̀dáàkì rẹ̀ nígbà téèyàn fẹ́ ìyẹn ti wá fẹ́ pààrọ̀ rẹ̀ báyìí ẹ̀sìn Islam sọ yìí pé tẹ́ẹ̀ bá pààrọ̀ ìyàwó tẹ́fẹ̀ lómi ìdípò rẹ̀ gbogbo ẹrù tẹ́ ti fún ẹ gbọ́dọ̀ gba nǹkan kan o. وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا. ọlọ́run bá ní tẹ́ bá fẹ́ fi ìyàwó kan tẹ́ fi mi tó sì jẹ́ pé ẹni tí ẹ fẹ́ yìí ẹrù gold ilẹ̀ fún nígbà tẹ́ fẹ́ lọ́jọ́ sí tẹ́ fẹ́ ẹrù gold oní sọ̀dáàkì tẹ́ fún ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ gba kankan nínú ẹ o ẹrù rẹ̀ yọ máa kó lọ ni o torí wọn sọ pé wọn fẹ́ yín má ẹ̀yin lẹ sọ pé ẹ̀fẹ́ má gbogbo ń tẹ́ ti wá fún yọ máa kó ẹrù rẹ̀ lọ ọlọ́wọ́n bá ní báwo lẹ ti ṣe fẹ́ gbà lọ́dọ̀ wọn báwo lẹ ti ṣe gba nǹkankan nínú tẹ ti fún wa tẹ́lẹ̀ ṣebí apá kan nínú yín ó ti bọ́ra sílẹ̀ fún apá kejì ẹ ti jẹ́ ẹni tó ṣe pé ẹ̀ ń bára yín lò pọ̀ ṣé lẹ́yìn gbogbo eléyìí iná lẹ́wọ̀ ayé kó tún dáńtẹ́ ti fún padà bí lẹ́yìn tí àwọn obìnrin yẹn tí wọ́n ti gba àdéhùn tó nípa lẹ́nu yín ìpẹ́ ẹ̀ ní jàǹbá wọn wọ́n ti gba májẹ̀mú tó nípa lẹ́nu yín ìpẹ́ ẹ̀ ní jẹ́ni tó ṣe pé yọjà wọn kulẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní gbéyàwó òun náà ni contract ilé ìtọ́lọ́wọ́n bá pè ní mithaqan ghalidha kò sí contract mi nínú ẹ̀sìn Islam ilé ìtọ́lọ́wọ́n bá pè ní àdéhùn tó nípa ìdí ni tó fi jẹ́ pé àdéhùn yìí báyìí Islam ò fẹ́ kọjá o tí ọ̀gá yí ọkọ lọ́mà az-ziwaju fil Islam innama yubna ala an lil abad ìgbéyàwó nínú ẹ̀sìn Islam wọ́n mú masórí pé kẹjọ máa bẹ fúnra yín títí láéláé ni Islam ò igbe ká fẹ́yàwó títí di ìgbà kan bóyá kí n sọ igbe mo fẹ́ fẹ́ ọ títí ọ̀sẹ̀ mẹ́ta lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta èmi ò fèkó sílẹ̀ mo fẹ́ máa gba lọ èmi ò sì ní múyàwó dé bàdàn ọ̀sẹ̀ mẹ́ta náà ni kọ́ńtrákìtì yìí ìní ọ̀tàn kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ní ẹ̀sìn Islam nítorí pé tá a bá gbà ike kọkùnrin kankan fẹ́ ìyàwó kan lórí wípé àsìkò táwọn ò fi jọjọ́ kọ àti àwọn dà àwọn ti limit ẹ̀ and it, it is known to every among the parties Islam ò fara mọ́ nítorí pé eléyẹn ni wọ́n ń pè ní kíni nikahul ìgbéyàwó mo fẹ́ gbádùn rẹ̀ dìgbà kan irú ìta wọn ṣí à ń ṣe ẹsẹ islam oníkọtọ sunan nabi sallallahu alayhi wa sallam ó ṣàfihàn fún wa gbangba gbangba ipa nabi sallallahu alayhi wa sallam ó sì lè wọ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ sọ ipe títí gbà báyìí òun náà ni kọ́ńtrákìtì yẹn ó jóná ṣùgbọ́n fi ọmọ nínú ọkàn rẹ pé àwọn tí mo fẹ́ fẹ́ yìí o ẹ̀yin èèyàn yín lẹ́ẹ̀ máa ti ń dùn yín nínú o but èmi ń tèmi tí mo mọ̀ ní pé inṣọ́ọ̀lọ́ inṣọ́ọ̀lọ́ ọdún kan sóni ń kọ́ lẹ̀ ìwọ́n ti mọ̀ lọ́kàn rẹ bá ẹni tó bá ṣe lé ọ̀daràn ní lábẹ́ òfin ọlọ́run bá ọ ìgbéyàwó tá a ṣe ó ṣe ṣùgbọ́n ẹni tí ó ní lọ́kàn dípò wọn kọ ìyàwó lẹ́yìn ìgbà báyìí lábẹ́ òfin ọlọ́run ìdájọ́ rẹ̀ ní pé ọ̀daràn yìí torí ẹ̀ a máa fẹ́ra wa nítorí kí ìgbéyàwó wa kó lè bá a ká lè bá a bẹ fúnra wa láéláé ni torí ẹ̀ Islam tó wá pé ìgbéyàwó tó pè ní àdéhùn eléyìí tó nípa mẹ́jẹ̀mú eléyìí tó lágbára kò lè gbà wípé kí àjọṣepọ̀ tí ń bẹ láàrin àti obìnrin àjọṣepọ̀ tí ń bẹ láàrin ọkùnrin àti obìnrin yìí kọ́kàn já dànù jábútẹ́ láì jẹ́ wípé sábàbí kan tó nípa yọ ṣẹlẹ̀ torí ẹ̀ gbogbo nǹkan tó bá lè mú kí ìgbéyàwó yìí kọjá a rí pé ẹ̀sìn islam ó dínà rẹ̀ islam fi hàn wá wípé ìgbéyàwó ntẹ gbọ́dọ̀ mójútó ni o ntẹ gbọ́dọ̀ ṣọ́ ni o obìnrin kan kò gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ ikú kọkọ kún sílẹ̀ láì jẹ́ pé sábàbí kan tó gbópọn wà ń bẹ àyàfi kọjá kóbìnrin náà kò ní gbóòórùn àlùjánnà kí ẹ bá nàbí ti sọ tó o bá kọ mi lẹ bàbá rẹ kọ́ ló bí ọ bàbá tèmi ló bí èmi ṣùgbọ́n mi ò ní sọ ara mi lóbìnrin kí wọ́n á máa lọ ọpọlọ tóbìnrin pé ọ̀dà tó bá sì jẹ́ bẹ́ẹ̀ òun kọ́ ọ lẹ̀ tó bá sì jẹ́ bẹ́ẹ̀ òun kọ́ ọ lẹ̀ àìmọye tóbìnrin máa sọ láti fi provoke ọkùnrin òun fẹ́ wò pé sọpọlọ tiẹ̀ jiná àbí irú ọpọlọ obìnrin ni wọ́n náà ń gbé ká tó bá jẹ́ pé bàbá rẹ ló bí ọ kọ̀ọ̀kọ̀ mi lẹ̀ ṣé wọ́n á mọ̀ pé bàbá rẹ ló bí ọ wọ́n mọ̀ pé bàbá rẹ̀ lómi ọ̀ngbà tí wòye sọ̀pọ̀nù òpònú ìlànà tó dúró wá ju olórin olórin wá ń kì orúkọ orúkọ rẹ̀ ń jẹ́ àbáyọ̀mí wọ́n á gé àbáyọ̀mí o àwọn ẹlẹ́gbẹ́ náà ni àbáyọ̀ inú rẹ̀ wá ń dùn ọ̀ mọ́ kó ara rẹ̀ tẹ́lẹ̀ ní òpònú ni wọ́n á kówó jáde ni wọ́n á kówó jáde pé á ah, ó gbókọ̀ mi ṣe gbígbẹ náà kọ́ wọ́n ń pè ọ lójoojúmọ́ ni ṣe irú rẹ̀ náà ni obìnrin wa sọ pé tó bá ké yẹ lọ́ bá bí ọ ẹ̀gbọ́rọ̀ sínú ti inú mama tiẹ̀ mo ti wá jáde tó bá pé yẹ ló bí ọ kò ń sílẹ̀ wàlá ọ̀dà mi lójú pé yà mí ló bí àmọ́ ṣètánì ti ń jẹun lọ́pọlọ rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò ní gbà láyè kọ́ tiẹ̀ kọ́ ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbà lóbìnrin máa ń tó náà bá jẹ́ ni tó ṣe pé ọpọlọ rẹ lẹ lásìkò yìí tó sọ pé ọ̀dà tó tọrọ ń fún ọ. obìnrin lè bú sẹ́kún pé ọmọ ti ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ni bá ní ayẹ rí ìwọ náà but tóbìnrin lè pọ̀ ju tọkùnrin lọ but èkíní kejì wọn ni wọn kábàámọ̀. sẹ́mi pípé ìyàwó ó lọ sọ wá di ọkọ àti ìyàwó tẹ́lẹ̀ ọkùnrin lásán ni wọ́n ń pè ọ́ ọkùnrin tí ń bọ̀ obìnrin lásán ni wọ́n ń pò ń obìnrin tó ń bọ̀ amẹ́nìsìn wọn rí tẹ́ńtọ́ ń bọ̀ wọn ni ọkọ àti ìyàwó tí ń bọ̀ subhanallah sẹ́mi pé àjọṣepọ̀ ńlá ni islam lọ sọ yín di bẹ́ẹ̀ dáńfó lọ wà tẹ́lẹ̀ ìgbéyàwó lọ́sọ̀ di dọ́bù ọsọdẹni tó ní ẹnì kejì ìtumọ̀ zọ́ọ̀jù lédè Lárúbáwá zọ́ọ̀jù yẹn nípa ẹni tó ní ẹnì kejì. ilà antafil ọ̀sùn fard dáńfó ni ọ tẹ́lẹ̀ Islam lọ́sọ̀ọ́ di ẹni tó lẹ́nì kejì. tọ́ ọlọ́wọ́n bá wa sọ yìí pé hunna libasun lakum wa antum libasun lahun. àwọn ìyàwó yín àwọn lásán òbúra yín o ẹ̀yin náà ń kọ́ ẹ̀yin lásán òbúra fáwọn ìyàwó yín. kìí ṣe nǹkan kan ló fà á lọ́lọ́wọ́n bá fi ní ká jẹ́ bẹ́ẹ̀ ìgbésí ayé ọba ti rọrùn tó bá ṣe pé kò bá sóbìnrin níbẹ̀ gẹ́gẹ́ bí ìgbésí ayé ọba ti rọrùn tí ọba sọkùnrin níbẹ̀ ìdí ni tọ́lọ́wọ́n bá fi ṣe wá lọ́kọ ọkùnrin àti obìnrin nítorí kó lè bá àtàrà jíjọkùnrin àti obìnrin wa mú kí èèyàn máa pọ̀ ẹ̀yà èèyàn kìbá ti pọ̀ kìbá ti sí kìbá ti tán bá sí dídá tọ́lọ̀ ń dá wa lákọ àti lábo. ẹ lọ́mọkùnrin àbí tí ọmọ yín bẹ́ lọ́mọbìnrin tí o ti fẹ́ yà o àbí tí o ti lọ́kọ kò sí nǹkan kan fẹ́ bá a sọ pé òun wòra rẹ̀ ràn ni tí ọba wòra rẹ̀ ràn kọ́ kí ni kò ṣe àmọ́ tó bá ti níyàwó aṣọ ọdún kẹrin ìyàwó olóyún ọdún kejì ìyàwó olóyún ọdún kẹta ìyàwó olóyún ti ń pamọ́ra tẹ́ dákẹ́ ẹ fìjọ kan máa ti yín tọ́jú bá jọkùnrin pé ètí rí sóhun ìyàwó rẹ̀ báwo sẹ́ẹ̀ dáàdì bíi ti lólùkọ́ tó ń wò rẹ̀ ẹ̀ pé déhùn yóò ti yí ọmọ tó bá ní làákàyè nítorí pé àfẹ́yàwó nítorí kọjẹ́yàwó lásán afẹ́ nítorí kí èèyàn ó lè bá àtàrà rẹ̀ máa pọ̀ ni. bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pọ́ ọmọbìnrin ni tiwọn àwọn náà pe ọmọ wọn sí òsì àbọ̀kọ rẹ̀ ṣèṣe pákútàn bùjẹ́ èmi ọ̀gbọ́rú Yorùbá àwọn kò burú sọkọ rẹ ṣé ń wọ ọ̀ràn ni kò wọ mìíràn àlédè kúkúrú ṣé ẹ máa jọ sùn lórí ibùsùn ni a máa jọ sùn ṣé kò sájọṣepọ̀ kan láàrin yín àjọṣepọ̀ ń wáyé èyí ti rí kò sí nǹkan kan à ẹ tí fẹ́ bí wá ní ẹ̀rí pé gbogbo ẹ̀ láàmú ọkọ ma sọ ẹ bọ́lá sọ pé ya ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqu allaha alladhi tasaaluna bihi wal arham inna allaha kana alaykum raqiba. ọlọ́wọ́n bá ń pa kéèsì wa lọ pé ká pààyàn òun lọ́ba tó ń ṣẹ̀dá wa látara ọkùnrin kan. eléyìí tó se pé náà nípìnlẹ̀ gbogbo èèyàn anabi adam aleyhi salam ẹni tó ṣe pé látara rẹ náà lọ́lọ́wọ́n bá ti dá ìyàwó hawa ṣe tara wọn náà lọ́lọ́wọ́n bá ti yọ àwọn èèyàn jáde àwọn ọkùnrin tó lọ àtàwọn obìnrin táwọn náà pọ̀ jara, jàrá pàkíyèsí wa lọ àwọn olóyìnbó wa ń wa lọ kágbà àwọn èèyàn kọkùnrin ọmọ afọkùnrin kóbìnrin náà ọmọ afọbìnrin torí pé bẹ́ẹ̀ àwọn fẹ́ fòpin sí torí tọkùnrin bá ń fọkùnrin kí lẹ rò pé wọn bì tóbìnrin náà bá ṣe ti obìnrin kí lẹ rò pé wọn lè bí wọn lè bí nǹkan torí ẹ islam ń pa kíyèsí wa ní gbogbo ìgbà láti máa ronú nípa ohun àfojúsùn ńlá eléyìí ti ṣẹ̀ríà ti ń fẹ́ kátàrà àgbéyàwó ní eléyìí tó ṣe pé nínú rẹ̀ òun náà ní wípé kí a lè bá a níbàlẹ̀ ara nípa ntọ́jẹ mọ́kùnrin ń wóbìnrin obìnrin ń wọ́kùnrin ìbàlẹ̀ ara ó máa ń bẹ fún gbogbo ẹni tó bá ti fẹ́yàwó òní jẹ́ igbe tó o bá ti wá róbìnrin kan lẹ́yìn tó ti níyàwó iná ló ti wá máa gbọ̀n pẹ́pẹ́pẹ́ bí ẹni tó tutù burúkú mú òní jẹ́ igbe tó o bá ti jáde tàì jáde tójú rẹ bá ti gán ní àwọn obìnrin nílò ní máa má ó rí para rẹ ọ balẹ̀. bẹ́ẹ̀ náà lóbìnrin kò jẹ́ pé tó nàbà ti rọ́kùnrin iná ni wọ́n lè sọ̀rọ̀ da orí rẹ̀ rú máa ronú o ti lọ́kọ kí ló ń tún ara ń Islam tó fẹ́ kọ́ ṣẹlẹ̀ nu torí ẹnìkan sọ yìí pé òun lálà òun wá rí nínú àlọ́ òun sùn tó ń ti wá rí nínú sùn ó ní láti jọ́ náà tó ń ti jí sáyé lẹ́yìn oorun yìí gbogbo obìnrin tó ń bá rí bí kò wọ́n lọ ra mu ni mo ní kọ́ ra mu ti ṣe kíni bí kò wọ́n máa bá wọn lò ní kódà kó ṣe pé àǹtí òun àbábúrò òun ntí sá máa ṣe òun oògùn tí ń ṣe ọ́nà ni kò fẹ́ yàwó tó ti fẹ́ yàwó ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ tó ń torí di eléyìí ara ntí Islam fẹ́ kárí ni. ẹni tí ń ṣe zina ara tí wọn rọ yà nítorí pé ẹni tí ń ṣe zina ìdí tára tí òfin ní rọwọ òun kọ́ ló lo obìnrin tí ń bá ṣe zina yóò máa rò pé ǹjẹ́ tó ń bá tún lọ ń gbà mí yọ láyé àbí òní láyé san tó mà àfikún fi kún Àfikún tiẹ̀ débẹ̀ bá lọ àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹni tó níyàwó ara ti ọ̀rọ̀ wọ̀ gbogbo gba ìyàwó rẹ̀ wà fún ọ lọ́jọ́kọ́jọ́ ìyàwó rẹ̀ wà fún ọ kò sì sínú yín pé onídìí ìyàwó rẹ̀ ọwọ àmà fowó tù ọmọ fowó rọ dákun ìfọ nípa nǹkan ẹyin pé pípa nǹkan ọba tó jẹ ọjẹ pọn márùn a'udhu billah kò sí tọjọ bẹ́ẹ̀ torí ẹ gbogbo ẹni tó bá ti lè fẹ́ yàwó ara wọn máa rọwọ bákan náà látàrí ipa fẹ́ra wa fámìlì méjì tó ṣe pé wọn mọra wọn rí tẹ́lẹ̀ àwọn náà dọ̀rẹ́ ara wọn nítorí pé wọ́n ti di kíni wọ́n ti dànà ara wọn tí o bá sì bá fẹ́ra wa kí ni tọ́fẹ́ mú ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkan kí ni ọba dà wá pọ̀ á pàdé nu mọ́tò kálukọ́ sọ̀kalẹ̀ tiẹ̀ ni àbá àjọwọ́ tírẹ̀n kálukọ́ sọ̀kalẹ̀ tiẹ̀ ni wọ́n ní sùpèpà tó ń bá ń kà náà lọ́mọ kà tó fi débi tó ń lọ òní mọ̀ pẹ́ nìkan tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àmọ́ tó bá ti di tọ́ yọ bàbá ìyàwó ọmọ rẹ̀ mọ́nù bàbá ìyàwó ọmọ rẹ ah, ẹ má bọ́ bí dáàdi ẹ má bọ́ bí dáàdi ah, aga yìí ò ní tó wájú kọ́ dẹ́ jókòó kémi ó dìde lu subhanallah nítorí pé kí ni nǹkan ńlá ti pa yín pọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn náà rí ọ wípé bàbá ọkọ ọmọ mi máa nù ẹ máa bọ̀ bí ah, ibi tí mo ti jókòó iná ti dà ní ẹ máa bọ̀ bí ibi ibi ìdájú bẹ́ẹ̀ lọ tí ọba sí pé nǹkan dà yín pọ̀ ta ló yín máa rẹ́ nìkan. kò sẹ́ni tí ma rẹ́ nìkan pàápàá jùlọ mọ́ọ̀lù ẹ ti kún ọwọ́ aṣọ ìgbé yẹn dájì ẹ dájì kọ mọ́mì ni gbọ́n àbá sọ kalẹ̀ á máa sọ ṣùgbọ́n gbà tó ṣe pé nǹkan dà yín pọ̀ ó rí i pé bó bá yẹ kó ọmọ kan lẹ mú lọ́wọ́ tó náà ti ṣíṣì àga kan ẹ gbé ọmọ lórí tan ẹ sọ fún àná ìgbẹ́ wájú kò bí subhanallah kí ló mú torí gbégbéyàwó ń bẹ láàrin náà bákan náà látàrí wa ẹ rí i pé àwa àwọn ọmọ bá wa o ọkùnrin ọmọ bá ṣe wa obìnrin náà ọmọ bá ṣe wa àmọ́ látàrí pé a fẹ́ra wa àmàṣàdúà àmàṣàdúà nígbà bá súnmọ́ra wa ọlọ́wọ́n bó sì ní kó doyún nígbà tó doyún tán ọlọ́wọ́n bó ní kó dọ́mọ wọn náà bá di bàbá obìnrin náà di mọ́mì bí dáàdì ló wa bí bàbá náà ló sì fẹ́ torí pé àwọn bàbá bàbá là ń pè wọn òjijì lẹ́yìn gbà ẹni dáàdì wọ́n máa ń pè wọn bàbá bàbá náà ni dáàdì dáàdì náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáńfó ni ọ́ kò sẹ́ni tó lè kó dáàdì kọ dáàdì ta ni ta ló dé but for now you are now dáàdì obìnrin náà à kẹ́ni mọ́mì kọ wọ́n sọ pé tí wọ́n bá ti ọ̀ omi ṣùgbọ́n ní ìsìn tó ti bí ma mọ́mì ó náà di mọ́mì ẹ dákun tí o bá lọ ilé ọgọ́ngọ́ ẹni tó ṣe zina tó fi bí ma tó máa ń pè mami ojú ó ti àbí òní tì nítorí wọn náà di mami ẹ òun ló ń bí ma ẹ níjẹ́ òun lọ wá lọ ilé ọgọ́ ẹ ẹ sáàtì á ti sáìdì o. tẹ́lẹ̀ yà fi hàn wá pé orí ńlá ni ọlọ́lé ọkọ ikùn yọ wájú amaba dúpẹ́ fọlọ́ alihamudulilayi kọ̀ọ̀rọ̀ kọfẹ́ ikùn yọ wájú amanilá ilà illallah èyí ti jẹ kí ló jẹ yó zinadi so adúpẹ́ fọlọ́ sẹ́gbẹ́ nǹkan ẹyọ kan náà ni eléyìí níyì eléyìí àbùkù ni eléyìí jẹba torí ẹ ọlọ́wọ́n bá wa ó ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma yẹ́rù sí wa nínú suratu Rum aya twenty one ọlọ́wọ́n bá ní nínú àwọn àpẹẹrẹ òun ni pé òun dá àwọn ìyàwó fún wa látara wa ló ń ti yọ àwọn ìyàwó ni àkọ́kọ́ òun náà ta ni anabi adam alayhi salam látara lọ́lọ́wọ́n bá ti dá ìyá ńlá wa Hawa alayhi salam látara eegun ẹ̀fọn àyà tí baba ńlá wa Adam lọ́lọ́wọ́n bá ti dá ìyá ńlá wa Hawa ọlọ́wọ́n bá wá ń tọ́ka sí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ yìí láti sọ pé àwa náà ń kọ́ látara wa lọ́lọ́run ti dá àwọn ìyàwó wa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ baba ńlá wa látara rẹ̀ lọ́lọ́run ti dá ìyá ńlá wa. tọ torí tí ọba yí ọ ìyàwó rẹ ńgbà tó fẹ́ ìwọ kọ̀lẹ̀ ẹlòmíì tún fẹ́ òun náà tún kọ̀lẹ̀ ẹlòmíì tún fẹ́ òun náà tún ọkọ mẹ́wàá sára gbogbo wọn lọlọrun ti dọ̀hùn mo rò pé yọ <laughs> ni wípé ẹni àkọ́kọ́. gẹ́gẹ́ ṣe máa ń sọ yìí pé òun dá wa látàrí pẹ̀ sẹ́yìn pa wa kìí ṣe pẹ̀ lọ́lọ́run fi dá wa kí ló fi dá wa látọ̀rọ̀ omi gbọ́lọ́gbọ́lọ́ gẹ́gẹ́ ṣe sọ náà àwọn àyà púpọ̀ náà falyanzur al-insanu mimma khuliq khuliqa min ma'in dafiq yakhruju min bayni as-sulbi wat-tara'ib so ṣùgbọ́n tá a bá wo ìpìlẹ̀ wa anabi adam nítòsí baba ńlá wa náà ló sàwa náà ló baba ńlá wa náà ló sàwa náà tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá ló ń dá àwọn ìyàwó wa fún wa látara wa lórí kálíbà ní ìbàlẹ̀ ọkàn sọ́dọ̀ wọn ẹni tí o bá níyàwó wọn yẹ jókòó lé o torí tẹ bá ní jókòó lé kíni kí n jókòó tì kò ní nǹkan tó ń wọ jókòó tì tó bá ní tẹlifíṣàn nu yàrá rẹ tó ní ko títí ìgbà wo ló wò dá sòṣùgbọ́n ẹni tó ṣe é gbó níyàwó ó rí nǹkan tó ń wọ jókòó tì ọjọ́ tètè fẹ́ yàwó ọjọ́ ń wa ja'ala bainakum mawadda ọlọ́wọ́n bá wọn fi fẹ́ sáàrin yìí ìfẹ́ tọ́lọ́wọ́n bá fi sáàrin ọkùnrin àti obìnrin iná wọn fi lè gbé abẹ́ àjà kan náà tí ó bá sì fẹ́ ni àbá ti lè jọ gbé ibì kan náà tí ó bá sì fẹ́ tí ẹ bá ń kówó sí ọ lápò ẹ ní lè jọ gbélé kan á bọ́sibọ́sí pé kò fún ọ lówó ṣùgbọ́n fẹ́ ti ń bẹ láàrin ọkùnrin àti obìnrin máa fi lè jọ gbé pọ̀. warahma ọlọ́wọ́n bá tún fi àánú sáàrin yín àti ìkẹ́ ọ̀nà làwọn ọmọ tọmọ bá ń bẹ láàrin ọkùnrin àti obìnrin ìfẹ́ yẹn tún máa ń lágbára sí ìfẹ́ yẹn tún máa ń gbópa sí báyìí eléyìí jẹ́ nǹkan àfojúsùn ńlá eléyìí ti ṣẹ̀rí àti Islam tó ṣàkíyèsí igbó yẹ kó máa wáyé láàrin ọkùnrin àti kí ìfẹ́ yìí kó ṣe sábàbí kí ìkẹ́ kó tún wà ní wọn torí pé tí o bá sí fẹ́ nítorí súnmọ́ ni pé kò ní sí kẹ́ tí o bá sí fẹ́ nítorí súnmọ́ ni pé kò ní sí kẹ́ torobìnrin tá a nífẹ̀ nítorí súnmọ́ ju nípa ànífẹ́ súnmọ́ tá a bá sì súnmọ́ ó súnmọ́ pé kọ́ mọ́ lóyún ṣùgbọ́n tí ìfẹ́ bá ń bẹ láàrin wa a lè súnmọ́ sísúnmọ́ tá a bá sì súnmọ́ yóò ṣe sábàbí kó lóyún oyún ẹ̀wẹ̀ ó lè ṣe sábàbí kó bímọ torí ẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe tí ìfẹ́ síwájú kí ìkẹ́ àtàánú kó tó sì kejì ìjátẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé ẹ̀sìn Islam ó fi hàn wá yí pé ìgbésẹ̀ àkọ́kọ́ níbi tá à ń ti máa lé àwùjọ tá a bá fẹ́ máa àwùjọ ìgbésẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ni kí ọkùnrin kó fẹ́yàwó kí obìnrin kó lọ sílé ọkọ kọkùnrin kó fẹ́ yà o kóbìnrin kó lọ sílé ọkọ islam wa sojú kòkòrò wípé ó yẹ ká mójútó bí àlàáfíà bí ó ti ṣe jọba láàrin ọkùnrin àti obìnrin tó ṣe pé àwọn náà ni wọ́n jẹ́ foundation ilé yìí báwo ni ìfẹ́ ni ó ti ṣe jọba láàrin wọn eléyìí tí ó ṣe sábàbí kí ọmọ alálùbáríkà kó tara àwọn méjèèjì jáde torí ẹ àwùjọ kan ò lè dá o àyàfi kí lè kálukú ọ dáa torí pé lè tèmi àti lè rẹ àti lè tán onítàn òun náà ló fọ́ọ̀mù àwùjọ nígbà tí ilé oníkálukú ọba ti lálàáfíà àwùjọ ò ní lálàáfíà ẹ̀rí pé ẹ ti máa fa wàhálà nínú ilé yín ẹ ti máa ṣe gbámi sí omi òtó nínú ilé yín nígbà tí ẹni tó mú yàrá tìyín tí ò ní gbọ́ ọ̀rọ̀ débì kan àwọn ẹni tí yàrá tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tìyín náà gbọ́ yóò tún kọjá bẹ́ẹ̀ ẹni tí ilé tiẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé yín ńgbọ̀ bá yá gbogbo ará àdúgbò ọgbọ̀ wàhálà ti yín tó di wàhálà àdúgbò wàhálà àdúgbò tó di wàhálà lù torí ẹ̀ ìní Islam ṣe ṣe ojú kòkòrò láti yí pé ká wá ọ̀nà láti fi wọ̀rọ̀ kọ̀fí sadá láàrin ọkọ àtìyàwó ìfẹ́ ni kọjọba gbẹ́mi sí omi òtó kọ́mọ́ra ìjókòó láàrin wa nítorí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ yọ rọrùn fún àwùjọ láti rọ́nà lọ síwájú kò sí ìlọsíwájú níbi táwọ̀ wa kò sí ìdàgbàsókè níbi tí gbàmí sí omi ò tó wà ẹ̀rin kò sí dàbí ṣùgbọ́n o ipe ilé kan ò lè wà kí ilé náà tó kọ́mọ lọ́gà ilé kan ò lè tó kọ́mọ lọ́gà ọ̀gá yìí kò sì lè jẹ́ ọ̀gá àyàfi kọjá ẹni tó ṣe pé tó bá sọ̀rọ̀ àgbọ̀rọ̀ sí lẹ́nu tí ọba jẹ́ bẹ́ẹ̀ yóò jẹjẹ kú rẹ dí ọ̀gá ìdí nì tó fi jẹ́ pé ọ̀gá yìí kọjá ẹni tó ṣe pé tó bá parí láti ẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kó náà lálámójútó nípa gbogbo ọ̀rọ̀ ọ̀nù ilé ẹni tó ṣe pé yóò máa darí ọ̀rọ̀ wọn yóò sì máa darí àwọn ẹni tí ń kó jẹ lọ sí ojú ọ̀nà tó da àti èyí tó tọ́ obìnrin ẹ̀wẹ̀ gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ bá ti ṣe ṣẹ̀dá tiwọn ọlọ́wọ́n bá dá wọn káwọn ọjẹ́ ni tó ṣe pé yóò máa lóyún ẹ lè gbọ́ pé nìkan lóyún láyé ìtì ìbáṣe obìnrin ọlọ́run sì dá obìnrin ìpè tí wọ́n bá lóyún kọ́jẹ́ pé àwọn ni wọ́n máa bímọ ọlọ́run bá wá ṣẹ̀dá wọn lórí pé káwọn jẹ́ni tó ṣe wípé wọ́n perfect nípa mójútọ́rọ̀ lé ọkùnrin pẹ̀lú agbára tọ́lọ́run bá dá sí lára àti títẹ̀wọ̀n tọ́lọ́run bá ní kérò orí tí ọ tẹ̀wọ̀n èrò orí ọkùnrin tẹ̀wọ̀n ju tọkùnrin lọ ìdí nìyí tó fi jẹ́ pé ntọ́kùnrin ń rò kí ṣe bẹ́ẹ̀ lóbìnrin máa ń rò bí ó ti ṣe pèsè ntí àwọn ẹni tó wà lábẹ́ rẹ̀ ó máa jẹ ó ń lọ lọ́wọ́ bá ní kó máa wá àbò fún àwọn ẹni tó ń bẹ lábẹ́ rẹ̀ ó ní kó lọ dààmú kó sí wàhálà láti wá ǹjẹ́ ó kí ìfàyàbalẹ̀ kó wà fáwọn ẹni tó ṣe pé ń bẹ lábẹ́ rẹ̀ tí ìgbésí ayé wọn tí ó sì fi rọrùn tí ó jẹ gbẹdẹmukẹ fún wa torí ìdí ẹlẹ́yìí ọkùnrin náà ni wọ́n kó àkóso fún un kẹsì kan àwọn abọ sọ̀rọ̀ ọ wà sọ pé ó dìgbà tí mami bá dá sí i tí mami bá lọ́wọ́ sí i tani mami náà ìwọ lọkọ ìwọ lọlùdarí ilé ìwọ lẹni tí Ọlọ́run ọba tó gbé làkà yẹn fún èrò tó tẹ̀wọ̀n èrò orí tó tẹ̀wọ̀n ọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́run ọba gbé sí lórí ọ̀ràn yẹn ló jẹ́ o lórí alábàágbépọ̀ ọkùnrin tí ṣèyàwó rẹ̀ igbe kọ́ ma gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu ọ̀ràn àyàn ló jẹ́ lórí obìnrin kọ́ gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu lópin ìgbà tó bá ṣe pé ntọ́kọ fi pa láṣẹ kọ̀tàkùtọ̀ lọ. bákan náà ọ̀ràn àyàn ló jẹ́ lórí obìnrin kọ́ máa fi hàn ọkọ rẹ̀ ní gbogbo ìgbà kó ń kà kún kọ́ fi hàn ọkọ rẹ̀ ní gbogbo ìgbà kó ń kà kó sì máa fi hàn ọkọ rẹ̀ ní gbogbo ìgbà kó ń palẹ̀ kó sì jẹ́ni tó ṣe é pé pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé ni ó fi máa bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ èsì pé sọkùnrin wa lẹ́yìn tí báwọn ọkùnrin ṣe ń ṣe lẹ́yìn ṣe o sí ọ̀yin láì kéèyàn kan fẹ́ nìkan kéèyàn gbẹ́ nìkan sípò ọkọ ọkọ bí ọmọ ọ̀dọ̀ a obìnrin ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fọkọ rẹ̀ o lọ́ba bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ kọ́ máa bá sọ̀rọ̀ tàpọ́nlé tàpọ́nlé kọ́ máa bá sọ̀rọ̀ pẹ̀lú òtọ́lẹ̀ nítorí pé ibi tó ń lọ ló ti déhùn ibi tí wọ́n ń lọ ló ti déhùn ẹnìkan béèrè oníkólódé tó fi jẹ́ pé àwọn obìnrin máa ń nífẹ̀ẹ́ ọkọ ju bọ́kọ ṣe máa ń nífẹ̀ẹ́ wọn lọ kí ló dé tí ìyàwó máa ń nífẹ̀ẹ́ ọkọ ju bọ́kọ ṣe máa ń nífẹ̀ẹ́ ìyàwó lọ tó fà á ní pé ibi tóbìnrin lọ ló ti dé o ọlọ́run ọba ọgbà ipe kóbìnrin ọlọ́kọ méjì at a time ambọ̀sibọ̀sì ọkọ mẹ́ta kọ́mọ́sẹ̀tì sọkọ mẹ́rin ọkọ kan náà ni ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ọkùnrin wa ń kọ́ ọlọ́run gbà fún un láti níyàwó mẹ́rin bóyá ṣáájú kó tó di péyàwó rẹ̀ pé mẹ́rin àbí lẹ́yìn ìgbà tí wọ́n pé mẹ́rin ẹ rí i pé ọkùnrin kò lè sọ̀rọ̀ alẹ́ fún ìyàwó kan ìpè mo nífẹ̀ẹ́ rẹ̀ dọ́gba àti pé kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ tó ọ àti pé wọ́n nìkan láyé tí ń bẹnu kọ́bọ̀dù mi ìwọ nìkan sì lè rà tí ń jẹ lọ́jẹ̀bọ̀ nínú ọpọlọ mi gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí ò ní túmọ̀ ilé ìdáhùn ẹni tí ò lérò máa sọ kò yẹ ká balẹ̀ ẹni tó gbọ́n o kò yẹ ká balẹ̀ nu ẹni tó gbọ́n torí pé apá kan nínú àwọn ọ̀rọ̀ ó ti jẹ́ shirk wọ́n ní mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ hada shirkun billah shirkun akbar ìṣẹ́bọsọ́lọ̀ tó ga jù ní torí pé àtúmọ̀ sọ pé mo fẹ́ràn àwọn èèyàn ju gbogbo nǹkan lọ sẹ́mi pé nínú gbogbo nǹkan mi Allahu rabbul alamin ẹ sì mọ̀ pé ìdí tọ́lọ́ wọn bá fi pa àwọn kan lọ́sẹ̀ bọ́ ò ní pé wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan tí wọ́n fi ṣẹgbẹ̀rà fọ́lọ̀ gẹ́gẹ́ bí ṣe nífẹ̀ẹ́ ọlọ́ من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله Ọlọ́run ní bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe pé wọn mú àwọn nǹkan míì wọn fi ṣẹgbẹrẹ fọlọ wọn nífẹ̀ẹ́ wọn gẹ́gẹ́ bí wọn ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run tọsán wọn dọsẹ bọ ni torí pé wọn fìfẹ́ lómi dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọn ní sọlọ ìfẹ́ tí wọn ní sẹlómi wọn fi ṣe dọ́gba pẹ̀lú ìfẹ́ tí wọn ní sọlọ. báwo wá lẹni tó nífẹ̀ẹ́ nǹkan míì ju Ọlọ́run lọ ọwọ́ torí kóbìnrin ó lè gbá tiẹ̀ ọwọ́ ni mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo nǹkan lọ. báàlẹ̀ fóbìnrin pé mi náà nífẹ̀ẹ́ rẹ bí wọ́n náà ṣe nífẹ̀ẹ́ rẹ yóò fún ní dàkànnù mẹ́rin. bóyá ìyàwó rẹ ti pé mẹ́rin àbí ò ti pé mẹ́rin. ẹni tí ìyàwó rẹ ti pé mẹ́rin tó bá gbé gbogbo fẹ́ rẹ tó gbé fún obìnrin kan ó dájú pé obìnrin mẹ́ta yóò kunu ilé rẹ ìyá ni wọ́n wá jẹ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ò gbé gbogbo fẹ́ẹ̀ rẹ fóbìnrin ẹ̀yọ̀kan gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ńgbà tí ńgbà tí ń fẹ́yàwó mẹ́rin lábẹ́ òfin ọlọ́run ìwọ̀ ìyàwó kan ti ń bẹ lọ́dọ̀ mi òun náà ní pé nínú gbogbo ọjọ́ mẹ́rin ọlẹ́tọ̀ sí kí n sun yàrá rẹ̀ níjọ́ kan yóò tún máa fi kọ́ra lẹ̀ yẹnni pé tó bá fẹ́ wà very strict nìyẹn o pé ìjọ́ mẹ́rin ló níjọ́ kan ìjọ́ mẹ́ta yóò kún kọ́ màá ma wà library lọ́wọ́ àti jẹ́ kí kápẹ́ntà ni wọ́n náà ọ̀ ronú bó ṣe máa kẹ̀só wọ́n bá ti jẹ́ pé ọmọlé ni wọ́n máa ronú bẹ́ẹ̀ ti máa kó símẹ́ǹtì lọ́sàn-án. àmọ́ tó bá fi gbogbo ọjọ́ yẹn lẹ̀ tó ń sọ́dọ̀ rẹ̀ kò sí tó burú mẹ́ o nígbà tí àwọn yóò ti gbé mẹ́rin. ṣùgbọ́n tó o bá sọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan ìjọ́ mẹ́ta yòókù kì í ṣẹ̀tọ́ rẹ̀ nígbà àwọn yóò ti gbé mẹ́rin wọ́n máa fi kọ́ ọ lẹ̀ pé tí àwọn bá gbé mẹ́rin kọ́ ìjọ́ tó bá jẹ́ pé àwọn kan náà ló wà lọ́dọ̀ rẹ̀ gbé gbogbo fẹ́ rẹ̀ fún un nítorí ni pé kò ní rọ̀ ọlọ́run láti fẹ́ ìyàwó kejì kò ní rọ̀ ọlọ́run láti fẹ́ kẹta kò ní rọ̀ ọlọ́run láti fẹ́ kẹrin ẹ̀yin tẹ́ ti sọ fún mi lẹ́yìn nífẹ̀ẹ́ jù ní gbogbo ilé ayé yìí ẹ ti wá lọ gbẹ́ lómi wa àjọṣe fúnra wa ni. torí ẹ ẹ rí i pé nínú tí máa bóbìnrin lọ́kàn jẹ́ jù ó ní pé kó tó di fẹ́ ẹ máa sọ pé i love you lẹ́yìn ìgbà tẹ́ tán kọ́ àwọn obìnrin ọmọ pé nǹkan kan bẹ tẹ́ ẹ máa sọ tẹ́lẹ̀ tẹ́ ẹ sọ ma kí ni nǹkan náà gbẹ náà bí i love you ni ah, kò sí wàhálà ọ̀dẹ̀ ń sọ kí n sọ torí tó bá ti papọ̀ jù tó bá ti papọ̀ jù yóò mú obìnrin sí débi pé tó tó bá fi lè lọ gbéyàwó mi wà wà gbà sì sí tó burú nu kí wọn náà máa sọ bẹ́ẹ̀ ṣé bó nífẹ̀ẹ́ rẹ̀ àbó nífẹ̀ẹ́ rẹ̀ ó kúkú nífẹ̀ẹ́ rẹ̀ máa sọ fún lẹ́ẹ̀kan láàrin i love you gẹ́gẹ́ bí wọn náà ṣe fẹ́ kó náà máa sọ fún ọ pé i love you. ètò wa jáde ní pé kó máa tinú wá ọmọ jẹnu lásán gbà tó fẹ́ gbà kan lọ́dọ̀ rẹ̀ i love you gbà tó náà fẹ́ gbà owó lọ́dọ̀ rẹ̀ i love you tí kálukú bá ti gbà tó fẹ́ gbà tá wọ́n lọ́ọ́ ma. ṣe eléyìí ọ̀ ṣùgbọ́n tó dájú ni pé tí ọkùnrin tí ò bá jẹ́ kó nífẹ̀ẹ́ ìyàwó kò nífẹ̀ẹ́ ìyàwó lẹ́nu ilé rẹ̀ o ẹni kí kò sẹ́ni ìgbà tí wọ́n á sọ pé I love you ìfẹ́ tó ní sí ni òjò lè dànù ọwọ́ kó fi lẹ́nu ilé rẹ̀ yẹn ó tó láti fi hàn yín pé ọlọ́ọ̀bù rẹ̀ ìfẹ́ tó ní sí ló fi ń pèsè oúnjẹ dojúmọ́ ìfẹ́ tó ní sí ló fi ń gbé nǹkan tí ó dùn nínú wá sínú ilé a sì mọ̀ pé action speaks louder than voice ọwọ́ nǹkan tó ń mú wálé tó ń mú wálé ó tó láti ṣàfihàn ipò nífẹ̀ẹ́ rẹ̀ torí pọ́kùnrin obìnrin míì ó ti ti torí rẹ̀ sápòlé rẹ̀ pé kì sọ̀rọ̀ dúndùn fún ọkùnrin bísí tayọ ká mọ wá jẹ́ kó dojúmọ́ i love you i love you i love you ńgbà tó ń jẹ ọba wálé obìnrin gan ni sọ pé kò ní dáa fún lọ́ọ̀bù náà so gbogbo orú àwọn nǹkan wọ̀nyí báyìí bísínẹ́sì ti ń bẹ wájú ọkùnrin ìmọ̀ àmúkọ́jẹ́pọ̀kùnrin ọ̀ráyè eléyìí má o ti kọ́kọ́ ráyè rẹ̀ kó tó rí ìyàwó fẹ́ ṣùgbọ́n gbà tó fẹ́ ìyàwó tán ṣé dáhùn pé ká tó rí fẹ́ ìrọ̀rùn ni lẹ́yìn ìgbà tá a fẹ́ tán ó di wàhálà torí responsibility gorí wa responsibility tó wá gorí ọkùnrin ó lè mẹ́jọ ráyè fún gbogbo gbólóyún òun lóbìnrin sì ń fẹ́ tiẹ̀ òun fẹ́ kó ọmọ yìí òun bẹ́ẹ̀ bá sì ti yìn láyé jù wàhálà ni tíyàwó bá ti pè mẹ́rin wàhálà ni tó bá ti pè mẹ́rin wàhálà ni eléyìí jẹba ọkùnrin ìyàwó gbọ́dọ̀ gbọ́dọ̀ sílẹ̀ nu kọ máa pálí gbogbo nǹkan tó lè ká bùkù báyà ìyàwó gbọ́dọ̀ máa sọkọ rẹ̀ ń bẹ gbọ́dọ̀ máa sọkọ rẹ̀ ń bẹ tọkọ bá jáde kíyàwó kíyèsí àwùjọ wọ ṣèṣe pé wájú lẹkọ ṣèṣe pé ó di lẹkọ sí iwájú ẹwù yìí eléyìí ò sí lílọ ẹ lọ wọ mí. filatẹ de yìí kò bá ẹ̀wù tẹ wọ̀ dọ́gba bàtà yín yìí ẹdẹ ń bá yín nù tó gbogbo nǹkan yẹn gbogbo tó lè kábùkù bọkọ rẹ̀ ọgbọ́dọ̀ rí pé kò sí lára ọkọ ìwọ kọńkọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí tiẹ̀ náà o kó o pé ìwọ rẹ̀ lórí ìyàwó rẹ̀ agbéyàwó sílé ìyàwó ti sọdún kan ọdún méjì ọdún mẹ́ta àwọn aṣọ pé mo lè kọ́ ọ ìyàwó tó aṣọ pé o lè kọ́ ọ ọ̀sán sọ̀dá àpè rẹ ẹ̀kan sàdéhùn lásán náà nítorí fẹ́fẹ́ wọ́n lè lò lóní tó fún sọ̀dá àpè ọ̀sán pé twenty thousand naira ẹ̀ wá sanwó èmi àti ìyàwó mi àmọ̀ ìyànjú ẹ̀ ọdún kìíní ọ̀yànjú ẹ̀ ọdún kejì ọ̀yànjú ẹ̀ ọdún kẹta ọ̀yànjú ẹ̀ ọwọ́ asọ́pọ̀ kọ́ọ̀lẹ̀ la hawla wala quwwata illa billah. wọ́n ní sọ̀dá àpè ńkọ́ sọ̀dá àpè fún tani ọ̀pọ̀lọpọ̀ ọrù rẹ̀ ṣẹlẹ̀ ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين sẹ́yìn mọ̀kọ́lọ́ wọn gbogbo wa dìde ni lọ́jọ́ ńlá ọjọ́ tí àwọn èèyàn dìde fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́jọ́ tó lọ́wọ́ ṣèṣirò fún wa tọmọbìnrin yóò bá lè mú ọ táwọn bàbá rẹ̀ tí wọn bá lè mú ọ ọlọ́run tọ́jọ́ dá wa ńkọ́ òsibítẹ́yìn lè jàjàbọ́ lọ́dọ̀ ọlọ́run wàlá irú rẹ̀ pọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìwọ yìí ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọn ò pé fáwọn ìyàwó wọn àwọn ìyàwó yìí sì ń bá wọn gbélé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọ́n sọ pé àwọn bàbá ìyàwó yẹn wọn ò lágbọ̀ọ́yé ìwọ́tọ́ alágbọ̀ọ́yé kan kò lè kò lè ó gbéyàwó lẹ́kọ̀ọ́ sọ̀sọ̀ dáàbò esi ntọmọlọ ma jẹ ntàjẹ ntàjẹ ntàjẹ títí ó fi dìgbà mọ́sí ló wọn fẹ́ ma láti ṣe pé kò ná kọ́bọ̀ eléyìí kìí ṣe ń tọ́tọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ ipe tẹ́nìkan bá lòun fẹ́ fẹ́ yà o ẹ jẹ́ àmọ́ èlò lọ́fẹ́ fún sọ̀dà àwọn ọjọ́ àsọyé pọ̀ àwọn ọjọ́ gbọ́ra àwọn ẹyẹ tó dáa ni but we want to know tó bá sì jẹ́ kó bá ṣe ṣe ni ìsín láàfẹ́ kó fún sọ̀dà kìyẹn ká lè jẹ́rìí sí kó ti gbà ọ̀rọ̀ pé màá padà fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wọn tó má ti rí ní tí wọ́n wá wọn è pé ní tí wọ́n ṣe ládéhùn máa ọlọ́wọ́n bò sì fẹ́ bẹ́ẹ̀. bákan náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó fẹ́ yàwó lónìí àwọn ń wò pé àwọn ti san sọ̀dá àti fẹ́yàwó àwọn wàràs tí wọ́n san òun náà lówó orí owó orí èsì ṣe sọ̀dá àti owó orí eléyìí ṣe sọdáàkì tí islam wà àṣàlélẹ sọdáàkì lọ́lọ́run bá ní kó san wa atu nisaa sadaqatihinna nihla sọdá kìlọ̀ náà ní kẹ fún àwọn ìyàwó yìí torí ẹ wọn náà lọ wo dáyàrí rẹ ṣé sọdá kìlọ̀ san àbówó rí tó bá gbówó rí ní wàá san sọdá kì fún ìyàwó rẹ ọlọ́wọ́n ọbẹ̀ wa ká san owó rí ọlọ́wọ́n ọbẹ̀ wa ká san owó rí ọlọ́wọ́n lọ́mọ ibi tí wọ́n ti rí ní yorùbá lẹ́wù nítorí wọn bá ní kẹ san kí ló kọ tiẹ̀ ọ̀sọ̀dẹ́ akọ ọ̀nà là ń pè ní alimahab tẹ́lẹ̀ lọ́lọ́wọ́ bá ní kò san tó o ti san fún ìyàwó rẹ̀ tètè san o torí tí ìyàwó bá wá sọ lẹ́yìn ikú rẹ̀ tó ní ọkọ òun kọsá sọdáàkì owó orí lọ́sàn ń náà àkọ́kọ́ ń ta gbọ́dọ̀ kọ̀ọ̀kan mú nínú dúkìá rẹ̀ kó di pa pín sọtori de eléyìí ẹ̀yin tẹ́ ẹ máa bá wọn so igi ẹ ṣàkíyèsí o kéésì owó orí lẹ́gbẹ̀ẹ́ wọn san o sọdá sọdá.